أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجل لنا منك المصائب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأقبل علينا ظل سترك واكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا المن يا من بمنه وأنزل علينا الفضل يا من بفضله على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعزتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم مراء فلا تمار فيهم إلا قليل عسى أن يهدي لربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أسمع أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا واتل ما أوحي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 lẹ́yìn ìgbà tá a jọ sí gbangilọ́nù ọ̀pẹ̀lú fọlọ́wọ́. àwọn àǹfà wa tí bá lọ́ àkójọ kárí wọn pẹ́ lórí dáadáa wọ́n ní akúdúpẹ́ fún ọlọ́run lẹ́yìn ìgbà tí a ti túká níbí yìí lánàá wọ́n ní ọpẹ́ ni fún Allah láyọ̀ pé láyọ̀ ọpẹ́ fún ọlọ́run. níbi tá a kùtù lánàá. àwọn آية سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل àwọn apákan sọ pé àwọn àtàbí ìfáàbí mẹ́ta ni wọ́n ajá àwọn ló sì fẹ́ àwọn kan nílò márùn ni wọ́n ajá àwọn ló sì fẹ́fà bákan náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ò ní pé méje ni wọ́n ajá àwọn sì fẹ́jọ́ a tún rí ọ̀rọ̀ kan tó lẹ́ẹ̀ tó pé lábáwò lè lọ́rọ̀ kalẹ̀ bá táwọn kàwé pé ajáhùn tó ló ti kẹsẹ̀ wọ́n bò lẹ́sìn mà ọ̀wá ń túmọ̀ wàsá nínú kẹ́lù ó pè sá nínú ó pè sọ ibù ayé wàsọ ibù kẹ́lù bìí wúwà sá nínú wàlìkẹ́lù bù sí sábà ògbọ́dọ̀ sọ̀rọ̀ báwọn ọwọ́ dùn yìí. àwọn àbáwọn àwọn ní ní àná à sí àwọn apá kan tí wọ́n sọ wípé àwọn àṣọ ni wọ́n ajá àwọn lóṣù kẹrin ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé àwọn kan wọ́n ní márùn-ún ni wọ́n ajá àwọn lóṣù kẹfà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní méje ni wọ́n ti ajá àwọn lóṣù kẹjọ wọ́n ní àtúwárí ọ̀rọ̀ míì ṣùgbọ́n tí ọ̀rọ̀ yìí tó lẹ tó jẹ́ pé àwọn lárúbáwá tí wọn lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ láéláé òun náà ní pé wọ́n ní àwọn àṣàáfùlù wọ́n ní pé ajá wọn ló ti kẹsàn èyí tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹjọ tí wọ́n tó wà àáyà yìí ó túmọ̀ sí ẹni tó ní ajá ọwọ́ ni máa yẹ alámọ̀ọ́ ilà àkọ́lé kò mọ ọ̀rọ̀ àwọn àtàbùrù káfí kó fi wá máàmà kó fi mọ òǹkà wọn àti ìlú díẹ̀ báyìí. lẹ́yìn ìgbà tó rán wọn bá tó gbogbo ọ̀rọ̀ yìí wa ó wá padà jẹ́ ká mọ̀ wípé kò sí ẹnì kankan tó mọ òǹkà àwọn àbí nǹka péréte nínú àwọn èèyàn. ó kàn wọ́n àfa náà wọn nǹka péréte náà làwọn òṣìṣẹ́ ọlọ́mọba wà ṣùgbọ́n bàbá náà bá tí mo ń sọ pé ana mẹ́ńdáàlì kàlùkàlù nínú àwọn díẹ̀ mọ̀ díẹ̀ kan bẹ̀. apáta nínú àwọn àfa àwọn nínú àwọn èèyàn péréte yìí òun náà ni àwọn àfa wà. àwọn àbá wa wọ́n ní àbá wa abdullahi bin abbas àmọ́ bàbá sọ wípé nínú àwọn èèyàn péréte yìí òun jẹ́ kan nínú wọn o. ohun tó ti fà á ọ̀dọ̀ àkọ̀rọ̀ àkọ́kọ́ àti ẹ̀sìn mẹ́ta ọ̀dọ̀ àti ẹ̀sìn mẹ́fà márùn lájà àwọn kúwà rọ́mú yìí wàlúgbẹ́yìnbó máa gbọ́ bá ní ìgbà kéèyàn máa lọ dá sí tí ò yé èèyàn ọlọ́run sọ bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ àwọn tí wọ́n tíyàn mẹ́ta tí wọ́n lájẹ́ àwọn ti tẹ̀rin ọ̀sọ̀ bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ àwọn tí wọ́n tíyàn ní márùn tí wọ́n lájẹ́ àwọn ti tẹ̀fà ọ̀sọ̀ o sì gbogbo jáwé o rọ́jì máa ń bìnrin wáyé ní tóbi wo òtò ní ẹ̀ńsọ́ o àdẹ́parọ́ ní ẹ̀ńsọ́ ní ẹ̀ńsọ́ bọ̀ kò kò kò dé sáyé ọkàn ti ẹ̀ka kò yé wọn o wọ́n dàrú lójú wọn o ọ̀sẹ̀ wà ní bẹ́ẹ̀ sì ni apá kan máa ń fi hàn méje wọ́n lájọ àwọn ẹ̀jọ̀ ọ̀wá ti rọ́jì máa ń bí lọ́gbà ìbù sí òun kò pé òun ní wípé eh, ó jẹ́ fóònù náà sì náà wọ́n ràn wọ́n kan náà bí ọ̀fẹ́ ọlọ́run wá yọ ràn wọ́n fóònù ẹyọ kan nínú ọ̀nà mẹ́ta tó dáa kọ a jẹ́ pé tí méjì bá ti ń sáàárẹ̀ ìkẹta tí wọn ò pè sáàárẹ̀ náà ni ọ̀dà. apá nínú àwọn àfáà nínú ayé yìí tí wọ́n sọ wípé àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ nípa wípé àwọn àṣàbùlù káàbù mẹ́ta ni wọ́n ajá wọn lóṣù kẹrin bákan náà àwọn míì ní àwọn márùn ni wọn ajá wọn lóṣù kẹfà nígbà tó wọn bá wá sọ̀rọ̀ ìtàn ó wá fi parí rẹ̀ wípé ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n sọ yìí àbá tí ní lórí ẹ̀ ọlọ́run wá mú òǹkà míì wá ìyẹn ní àwọn méje ni wọ́n tí ajá wọn ṣì kẹjọ ò wá mú wípé wọ́n ràn kan wà nínú òǹkà yìí fọláàtì máa rì sí ihim ilá nìrọ àńgọ ìrọ wálà tẹ́tẹ́tẹ́ sí nínú àhàdà ọlọ́mọba múná lùlù jù wà fún ànábì tó kọ́mọ̀ sí nǹkan méjì alìmírọ̀ ìmọ̀ bá ní fa ọ̀rọ̀ pọ̀ wà ní ọlọ́run bá wá mú nínú ayé yìí ó mú nǹkan méjì wá tó fi kọ̀ fún ànábìwá Muhammad sallallahu alaihi alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ní ìmọ̀ abánifa ọ̀rọ̀ papọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìlọ máa béèrè ìdájọ́ àwọn onímọ̀ ní ọlọ́ọ̀ni àwọn àlù ìtìtàbí tààtà fún ìtàkàbí náà rè sí má bàa kankan. ilá nìrọ̀ àǹgọ́ ìrọ̀ kí n táwà bá sọ̀kalẹ̀ fún ọ táà sàrẹ̀ tó bí àti sọ fún ọ má bá o. nínú àwọn wọn nínú ayé yìí ọlọ́wọ́n bá fi fún ànábì wa àwọn tá a ti fún sí àṣáájú má bá wọn lórí ọ̀rọ̀ àwọn àṣáájú rárá o fún ọ dọ̀míìrù ń rìn pàṣẹ àwọn arìnrìn ìdábì apákan nínú ọ̀dọ̀ àwọn sábìlì káàpì lọ padà sí fọláàfì máa rìn fi lórí àwọn sábìlì káàpì má bẹ̀ẹ́ ní kẹ̀kẹ́ jìyàn o ilà nìrọ̀ àǹzọ̀rọ̀ èyí tá a bá sàlàyé wá yìí tó fojú hàn tó ní kí wọ́n máa kàfihàn fọ ọmọ báwọn èèyàn sàlàyé ẹ̀sìn lọ o. apákan nínú àwọn àfa àwọn fi ilẹ̀ wípé dọ̀míìrù ti ń bẹ́ẹ̀ yìí ń tọ́ka sí àwọn àfa ó túmọ̀ sí pé àwọn alùpùpù àbáwọn tá a mú sí àṣáájú bá wọn jiyàn lórí ọ̀rọ̀ wọn ń tá a bá ya fún ìyàn lẹ́bi ní kò tẹ̀lé torí ń tó yẹ kí wọ́n rán wọn ọ̀ràn gbogbo ń fún wọn tá fún wọn wọ́n ti torí pé yẹ kí àwọn àbí kí wọ́n rán àwọn yẹ kán rán wọn wàlà tẹ̀sẹ̀tì fi nínú àpàdà. Ìrí ànábì, ọ gbọ́dọ̀ lórí ìbéèrè kankan lọ́wọ́ àwọn arìnkìtàbí nínú tó fi tẹ̀lé rí ṣáájú sí ń tó ránṣẹ́ tí tí má sọ̀kalẹ̀ fún ọ ibi òdodo wà nù nítorí wípé àwọn tí wọn ní iṣẹ́ ń sọ kò ní àjà fúnra wọn ó sì wá lórí náà bí ẹni ìfẹ́. bákan náà àwọn míì nínú àwọn àfáà wọn ní ìtọ́lọ̀ wọn bá ń sọ fún ànábì sallallahu alaihi wasallam òun náà ní pé má lọ bí àwọn tá a fún sí àgbájú rẹ nípa tó ti ṣẹlẹ̀ ṣáájú tó tó fà ájú ẹ̀dùn lójúṣẹ́ torí pé àwọn gẹ́gẹ́ ń tá a sọ̀kalẹ̀ fún wọn yìí fún àmójútó. akọ́kọ́ nínú àwọn mímọ̀ wọ́n lè jẹ́ náà yìí fún ànábì àti gbogbo ọdún mọ̀ yìí wípé mùsùlùmí tó bá ní bá pẹ̀lú ìmọ̀ a gbọ́dọ̀ lọ́bìlì ọwọ́ àwọn arúgbó dábì tó bá ti ní bá pẹ̀lú ìmọ̀ ọlọ́run gbà fífi báyìí àlùkò agbáta nínú àbá wọn ní ayé ẹ̀rí ẹ̀rí ló jẹ́ wípé àwa mùsùlùmí àlẹ́tọ̀ọ́ táwọn máa béèrè ìdájọ́ kan lọ́wọ́ àwọn tá a fún sí àṣáájú torí pé nítorí wọn bá sọ̀ kalẹ̀ fún ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ní alukuraani gbogbo wa Ọmọ eléyìí nǹkan Lọnà o, in tó jùlọ ní òótọ́ ó ti wà ní ìdájọ́ ọwọ́ yìí. bákan náà eléyìí ó jẹ́ ti ń dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú ló jẹ́ pé tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ àwọn àfa àwọn àwọn ní tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tá a fún sí àṣáájú yìí in tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ tó ju tó sọ yìí lọ ìgbìgbẹ́ nínú àpò hàn kò sí tí wọ́n máa bá wa sọ tó jẹ́ tí ń bẹ̀rẹ̀ dọ̀ wọn àti tí ń tọ́jà àjùlọ sí wà lọ́dọ̀ wa. kò sí nǹkan kan tí àwọn alùpùpù yóò máa bá wa sọ kó jẹ́ àlẹ́ rájà ń tọ́gbà lọ́dọ̀ wa àti kó jẹ́ pé ohun tó dáa jù bẹ́ẹ̀ lọ ti ń bẹ lọ́dọ̀ àwa mùsùlùmí. tí wọ́n bá ń sọ pẹ̀ ẹ mọ́ lọ rè bá wọn gbígbé à ẹ̀jẹ̀ agbọ̀rọ̀ ńlá kí ni ẹ̀kọ́ sí mẹ́mẹ́ kí ni ìdájọ́ ìlàfẹ́ dín jẹ́mọ́ra kí ni tí wọ́n gbé lọ sí òsì lọ́dọ̀ yìí àti tí ń bẹ lọ́dọ̀ yìí tó òsì lọ́dọ̀ wọn tí wọ́n bá jẹ́ pé ìtàn ni wọ́n ń sọ àbí nǹkan kan ni wọ́n bá ń sọ ẹ má lọ rè bá wọn kẹ́ ẹ máa fi béèrè torí pé kò sí nǹkan kan tí àwọn àmìtì tábì gbé lọ́wọ́ tí ò ti wà nínú Al-Qur'an ẹ pé ẹ bá jẹ́ pé ìtàn ni ẹ ti kalẹ̀ ẹ wá dílé rè wípé Ànábì Ìsá sọ́nà ọ̀bá rìn gbogbo ń tẹ́yìn ń pe nǹkọ́là wàá mà sí kì í sọ ọlọ́run kì í sọmọ ọlọ́run ọ̀dà bọ́ bá tiẹ̀ jẹ́ pé ìtẹ́yìn fẹ́ máa sọnù ebó náà lẹ́ńtẹ́ rò kò fẹ́ gbàyàn là aláwọn àbẹ̀rẹ̀ ìta fẹ́ bí. àwọn àfọ àwọn wọn ní kẹ́ ẹ pé kìrìsìtẹ́nì kẹ́ ẹ pé kalẹ̀ kẹ́ ẹ wá máa dín ní àwọn ìbéèrè kọ̀ọ̀kan wípé ànábì Ìsá tẹ́ ń pè lọ́mọ ọlọ́run tẹ́ ń pè lọ́lọ́run ọba yìí ní táwọn àmẹ́sí nínú àlùkòrá nìkan lẹ̀ ń pè é yìí tó bá wá jẹ́ pé ìtẹ́yìn ń pè é nù àwa làwọn ìbéèrè kan bí ní o. tẹ́ ẹ bá wọ tọ́lẹ́ẹ̀tì bóòlù sí lẹ́ẹ̀sì mẹ́. tẹ́ ẹ bá wọ tọ́lẹ́ẹ̀tì tẹ́ ẹ fẹ́ tó kí bóòlù ni ó ti sọ pé ẹ ṣe ń bẹ̀. tí ìyàwó yín bá lóyún tó bá bímọ bóòlù ẹ̀ ọba kú nù ó ṣe wẹ̀. ẹ̀ ń bá kú nínú yín bóòlù ni ó ti sọ pé wẹ̀. bóun ó ṣe bóun ni wọ́n ṣe bàṣírí rẹ̀ ogún tó fi ilẹ̀ bóun ó ṣe pin ogún tẹ́ni tó fi ilẹ̀ bóun lẹ́nu wọ́n ṣe pin. kí ni ọkọ ìyàwó kí ni ọkọ ọmọ kí ni ọkọ ẹbí kí ni ọkọ àbúrò kí ni ọkọ àbá kí ni ọkọ ìyá. kí ni ọkọ ìyàwó kí ni ọkọ ọmọ kí ni ọkọ ìyá kí ni ọkọ bàbá kí ni ọkọ àbúrò ẹ̀gbọ́n àtàwọn ojúlùmọ̀. téèyàn bá pẹ́ dé ṣọ́ọ̀ṣì láyìí ti mọ̀ọ́mọ̀ lẹ́yìn bá pẹ́ nẹ́tíwáàkì níjọ́ kan kì í sí ètò ìṣẹ́pọ̀ máa mọ̀ gbogbo káàkiri ẹ̀sìn sáájú yìí bó o ní òṣè ṣe ń fi tiẹ̀ padà. ọ̀pọ̀ tiẹ̀ wà gbàgbé láti lọ ṣọ́ọ̀ṣì bó o ní òṣè ṣe ń tọ́gbàgbé ohun tó bá wà. lẹ́yìn bá tiẹ̀ wà pàdé láti lọ ṣọ́ọ̀ṣì padà bó o lòun òṣè ṣe tiẹ̀ ń tó wà. bá a bá fẹ́ pẹ̀lú bàbá pẹ̀rẹ̀ bó láti pa. Bẹ́ẹ̀ bá kú bí bàtà àtúnjẹ náà bá ní jẹ́ kí ló sàlàyé nípa ilé ìfún yín. Bẹ́ẹ̀ bá sì kú sí kífà kí ni pé ànábì wa ìgbà ìsàlàyé fún yín pé bó láti ṣe o. Lọ́kùnrin bá ti ń sọ fún ìyàwó rẹ̀ pé mọ̀kọ́ mọ̀kọ́ ìgbàjọ́ òun ń bẹ lórí rẹ̀ kí ni ànábì ìsàtọ̀ fún yín pa rẹ̀. bá sọ fún ìyàwó rẹ̀ pé mo ti kọ̀ mo ti kọ̀ o kí ni ìdájọ́ tí ànábì wa ìsà yìí tó sọ fún yín lórí ẹ̀. Jọ̀mọ́ ẹ̀ àárí wípé wọn à ní ní èsì kankan fún wa lórí eléyìí. wọ́n ti wá ìfàtìrí wá túnbọ̀ ní abámú nǹkan kan wọ́n nílò ogun ayé lọ́wọ́ abámọ̀ kó lọ òun ẹ̀sìn wa ẹ̀sìn tó tún ọmọ ẹ̀sìn ẹ̀sìn ìyẹn ọ̀fẹ́ jísọ́ọ̀sì ọ̀sọ́ pé òun níbi rẹ̀ ṣùgbọ́n ó lè máa tẹ̀sí kọ́ màrí ọmọ àpò ó lè máa tẹ̀sí kọ́ ọmọ ẹ̀kọ́ sí ibi mẹ́jẹ rẹ̀ ó lè máa tẹ̀sí kọ́ ọmọ àtàrẹ̀ ní ti jísọ́ọ̀sì wà fún mi pé ọba ti ń ṣe bí ẹ̀kọ́ òun ní sáré tọ́ba ti ń ṣe díẹ̀ bísíǹsì ní ìdáàbò tọ́ba ti ń ọmọ rẹ̀ ọmọ wò. nígbà wọn a rí pé àṣírí tún ní gbogbo àwọn ìbéèrè yìí dá bá ti fi wọn ń tí wọn mọ wá wí òun náà ní wọn kì í ṣe pé wa nípa gbogbo ẹ̀fún tẹ̀ lọ. ẹ wá bí wọn pé kó gbogbo ayé lọ ẹ bá kú ẹ wá bí wọn àwọn àpá wa wọn ní ká wá bí wọn léèrè wípé nígbà tẹ sọ ogun tẹ̀ ń sọ yìí tẹ́ ẹ bá wá kú tán kí ni nǹkan pàtó tẹ̀ mú lọ pàdé ọlọ́wọ́n bá. wọ́n láwọn ò ní ìdókòtò tẹ̀ ń fẹ́ mú lọ pàdé ẹ̀ wípé bí èsì ti kẹ́ sí àwọn lọ wọ́n tún wá ní àwọn oníkankan táwọn fẹ́ lọ nípàdé rẹ̀ bí wípé Jésù ti kú ẹ̀ṣẹ̀ àwọn lọ. ẹ wá fi hàn padà pẹ̀lú Jésù bá kẹsẹ̀ yìí lọ kí lè ń wá lọ

ẹ̀sùn ọlọ́run lọ́sọ pé pípa tí a pa ẹ̀jẹ̀ tó dáre lára rẹ̀ òun fi fọ gbogbo ayé mọ́ pátá tọ́ba ti gbàgbọ́ wọ́n ti di ẹ̀mí mọ́. wọ́n wá ní gbogbo sẹ́ǹtọ̀ o ẹ̀kọ́ fẹ́ máa dà nǹkan máwọn lójú ni bí jésù ṣe kú báwọn gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ ní kánlẹ̀ ẹ̀nà náà ti fọ gbogbo ayé mọ́. jọ̀mọ́ ẹ̀dá kan ẹ̀jẹ̀ àjọmọ́kọlọ wa sọ̀rọ̀ ọlọ́run ẹ̀ ń ṣe dáadáa ń sọ dáadáa ń ṣe dáadáa pẹ̀lú àti ọlọ́run ọlọ́run ni ọmọ ìjọ pẹ̀lú àti ọlọ́run kọ́ máa la òbí la pẹ̀lú àti ọlọ́run ẹni tí ń sàárẹ̀ ọjọ́ pípẹ́ kára rẹ̀ ọ̀yá pẹ̀lú àti ọlọ́run tó gba àwọn nǹkan yìí ayé ọ̀wà rẹ̀ kẹ̀kẹ́kẹ́ kọ síwájú rẹ̀ wọ́n wá láwọn ọ̀pá pípa tí wọ́n wá pọ̀ lọ́wọ́ ah, ní á kẹsàn-án tẹ̀ ọ̀dà mo sì fi ẹ̀jẹ̀ rẹ̀ sọ yín ni tí ò ní ṣe ìyẹn ọlọ́run ọba máa ọlọ́run wà máa wò súnra láti ọdún ti ya tọ́yà di sí ìjọba àlùkè àmà yọ wà ní ìwọ́n tiẹ̀ bí a máa wọ́n ràn sọ̀rọ̀ àti ọba ń pa Jésù àwọn ni mo ní ìdí láti forí jìn nítorí wípé wọ́n bá ń pa Jésù fún ọba ń pawọ́. wọ́n ní àwọn àǹfààní wa wọ́n ní ẹ ká jọ pé ọpọlọ wa wọ́n lè kábìlẹ̀ bá àmọ́ wípé ọlọ́run ọba ọ̀rẹ́ ẹnìkan wá sáyé tó jẹ́ ní irin ẹni yìí ó wá bẹ̀rẹ̀ sí bí oríṣiríṣi iṣẹ́ ìyanu o ń jí òkú dìde ó ń kọ ló ń lajú gbogbo dáadáa yìí ó bẹ̀rẹ̀ sí í ṣe é nígbà tó wá ṣe é ó sì ń ṣe sí inú ayé báwọn èèyàn àwọn èèyàn wá ń tọ́ nípa a lẹ́sàn-án òun náà ní o ọlọ́run ọba ti wà ń wòran lókè sọ́mà tọ́ ẹni tó wá tó ti ṣe dáadáa báyìí nípa náà tó wá jẹ́ pé òun ló ọlọ́run wá dán lóhùn ọlọ́run bá wá dá wọn lóhùn padà níbi àṣẹyìn sí ntẹ́ ẹsẹ̀ yìí òun náà ló máa da púpọ̀ lẹ́lẹ́kan dáadáa ẹ̀ lẹ́sẹ̀ kankan o pẹ̀lú nípa tẹ́ ẹ pàdé ó sì gbogbo ẹ̀ṣẹ̀ yín pátá wọ́n sì ti forí ẹ̀ jì í gbogbo ẹlẹ́ ìbálà àká ìlú. gbogbo ayé sì wà fẹ́sù lẹ̀ tí ò ní dáadáa dáyé kẹfẹ́ lè kà máa lẹ́sẹ̀ gbogbo ọ̀lọ́ bọ́lọ̀ ń pààyàn gbogbo ayé wa fèsùlẹ̀ wọn ọ̀bọ́lọ́ ń payún ẹni tó jẹ́ pé kò ní dáadáa kan tó ní lọ́dọ̀ ọlọ́run ọba tó wá jẹ́ pé òun ni àwà sílẹ̀ ẹni tó wá jẹ́ ni ire tó jẹ́ ni ọlọ́run òun láwà pa tọ́lọ́ wà ní ìgbà rẹ. pé àwọn àlámọ̀ rí ìsìnkú bó tètè yá wọn èèyàn wọ́n wá dàrú máwọn èèyàn wípé kì í sọ̀rọ̀ ẹ̀sìn làwọn ń sọ mọ́ nígbà pé pé kẹ̀sẹ́ ti tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìgbàlà ni tó ọba ti wá

ìjẹ́sì ni ó ṣe ọ́mọ̀ tí ó jẹ̀ fún yóò ṣe ọ́ ọba àwà mọ́sálásí kọ́ ọ̀sá kò lé ọmọ àmọ́ mọ́sálásí ìjẹ́ ni ó ṣe ọ́ yọ wà mẹ́ ìjẹ́ bá ti ní òní sí ọ́ òní ọ́ kọ́dà lọ ọdún ó ti sùn gbé. nígbà tí wọ́n wá nílé àti gbogbo ọ̀rọ̀ tí wọ́n mú ẹ̀yìn wọ́n wàá máa bẹnu ọ̀rọ̀ ìgbàlà òun là ń bá yín sọ kó o wá sí o mọ́ bá àkókò lórí ọmọ kó o wá sí ṣọ́ọ̀ṣì kó o mú sílé rẹ mọ́ jóná iṣẹ́ rẹ máa tẹ̀síwájú wọn ò ní eléyìí ni àwọn ń bá yín sọ á tún á ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí míì náà táwọn náà máa dà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ pẹ̀lú wọn látara bẹ́ẹ̀ sì ni wọn kò sí bí èèyàn ti lè sá lọ káàkiri tó ọlọ́run ti ṣe o. ilé ò lè yà wá lẹ́nu ẹlòmíì kì í ṣe ń sọ kíkù bàtà rẹ̀ bí yàgbé yẹn inú òjò ọlọ ọjọ́ ti kọ̀ọ̀kan pò wọ́n lọ ọ̀kan náà bọ̀ rẹwà ọwọ́ àwọn ọjọ́ àjúgbà ni wọ́n bá rí mẹ́. wọ́n bí ìlọ́gbà pọ̀lọ́wọ́jọ́ ẹ̀rọ wọn láti mọ́ ni àwọn ọ̀dẹ́ tí wọ́n fẹ́. eléyìí ọ̀pọ̀ bí ọ̀bà rí ń bẹ̀ náà yóò tó wà

ó wá ṣe bí ẹni wípé ìrun tóun kì í òun lòun fi ń lówó lọ́wọ́ kò sì mọ̀ wípé lókè sẹ́nà ọlọ́run bá ti kọ́ ó ti wà nù kádàrá rẹ̀ wípé ọlọ́run bá ti kọ́ owó máa yóò lówó láyé. jẹ̀mọ́ ọlọ́run ti kọ́ ńlá káyì dáàbò mọ̀tún yàtọ̀ sí sí ká má bàa fọwọ́ ọlọ́run jọ jàre kúfúrù ìkọ̀tọ̀ lọ́mọba mẹ́jọ wá wọ́sọ yí máa wà àtẹ̀yẹ o. àwọn àbá wa wọ́n ní ọmọ wọn ba ó ti ṣàánú wa ó ti fún wa ní ohun táàbì mà fún yàtọ̀ gbòdì táàbì mọ tó dáa yàtọ̀ sí tí ò dáa wọ́n wá àdúrà fún wa wípé àti àwa ọba ó má jẹ́ kí kó bẹ́ẹ̀ kọ̀ọ̀kan ànábì wa Ìsá àwọn àfa wa ní ànábì ní o. ọ̀rọ̀ rẹ̀ ìyanu lọ́jẹ́ tí n tó tó wá lẹ́nu wá fún wà tó di lọ. ọ̀rọ̀ rẹ̀ ìyanu ló jẹ́ ṣùgbọ́n tá wá rí tó wá wà tó jẹ́ ìyanu lọ. ebi kò ní bàbá náà ní lẹ́nu níbi bó ṣebí kò ní ọwọ́ pé kò ní bàbá òun náà ni tó fi lẹ́nu nípa àṣesí rẹ̀ bó o wá ní ànábì wa ádámù àlékún sọlá sọ. náà ò níyà. ìyàwó àwáwò náà ò níyà. ọmọ ọba alágbára ìlú máa ń ṣe tọ́ba wù nígbà ọba wù bọ́ba ṣe wù sẹ́yìn kò sì ní bí. ọba wa ẹ̀yìn ọba alágbára ni tí máa ń ṣe ànábì wa Ìsá alayhi salaam ànábì wa ni o. àwa gbàgbọ́ wípé ẹrú ọlọ́run ọba ni. àwa gbàgbọ́ wípé ẹrú ọlọ́run ọba ni. òjíṣẹ́ ọlọ́run ọba ni. òjíṣẹ́ ọlọ́run ọba ni. kò lè dá nǹkan kan ṣe àfi tọ́lọ́ ń bá kù ṣe. kò lè dá nǹkan kan ṣe àfi tọ́lọ́ ń bá kù ṣe o. wàlúwọ́ ìwò òsì àwọn àfọ àwọn wọn ní ọlọ́ọ̀yì wọn fọlọ́ wọn bá fúnra wípé wọn ò sí ìpa kò sí ìtura yìí wọn lọ́ọ̀yì wọn ọ̀kan má gbélé bù. àwọn àfọ wọn bá fúnra pé wọn ọ̀kan má gbélé bù ọ̀kan má gbélé bù àwọn àfọ ní wọn bá ọ̀kan má àwọn kan wà tí wọ́n kàn tó jẹ́ wípé ọwọ́ rẹ̀ yóò lọ sóòrò ní lókè. àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ń àwọn míì wà tó jẹ́ pé ọwọ́ ẹ̀gbẹ́ ni yóò mú wá. àwọn alábíyàgùn ń bẹ èdè ọ̀làdíyàgùn ń bẹ. àwọn tó jẹ́ pé wọ́n dé wọn ṣe ń míì. èyí máa ń ń bẹ èyí tí èyí bọ́bá jẹ́ pé àkàn náà ni ebi kan náà làábà lọ́dọ̀ yìí. tó bá jẹ́ pé lóòótọ́ ọ̀rọ̀ òun náà ni pé wọ́n kàn án ìkan ló yẹ ká ní lọ́dọ̀ yìí kò yẹ kó pẹ̀ka òwò. ẹ̀mí tọ́lọ̀ wọn bá dá ọkọ̀ ó sì ti mẹ́ni kọ̀ọ̀kan tí ó lò kọ̀ọ̀kan ọ̀kan nù ẹ̀mí náà lọ́lọ́run fẹ́ sí ànábì ìrìnsálà bó ṣe fẹ́ ọ̀kan nù ẹ̀mí ìsẹ́mi àti sẹ́mi kò ní bẹ́ẹ̀ nìkan sẹ́mi ló ọ̀pọ̀ nǹkan nínú ẹ̀ náà a fẹ́ sí ànábì wa nípa lára ó sì jẹ́ wípé èyí tọ́lọ́ ló ń kálukú ó lò náà ni ó lò tẹ́lẹ̀ òsì ní lo méjì nínú àwọn ẹ̀mí yìí. jùmọ́ eléyìí olùlọ́run mi sọ wípé àwọn ẹni ò fẹ́ ẹnu yẹn ń sọ agámọ̀ wípé kò dé máa tẹnu máa pọ̀ ayé gbọ́ pé sì máa ń ti ń

wàlá àtàkù lánàá ìṣẹ́yìn tí wọ́n ní lọ́mọ wa lọ bí léèrè wàlá àtàkù lánàá ìṣẹ́yìn ìní ìfààní ní ìgbàlì àgọ́dà. wàlá àtàkù lánàá ìṣẹ́yìn ìní ìfààní ní ìgbàlì àgọ́dà. ọlọ́dẹ̀rẹ̀ ànábì má sọ fún kàkàkà tó wù ọ́ láti ṣe téèsì ìṣe tó wá fẹ́ ṣe lọ́la kọ́ ọ máa pẹ́ yín sì ṣe báyìí lọ́la má máa sáré sọ bẹ́ẹ̀ àti kọ́ ọmọ àti fún un wípé bọ́ọ̀lù ń bá yọ̀ǹda fún un ní o. ọ̀rọ̀ ọba ọdún wọn kọ́ ànábì wa Muhammad sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ mẹ́kọ̀ọ́ bíbí mọ́ máa sọ wípé wọ́n ṣe nǹkan kan báyìí ní ọ̀la àyàfi kó o máa tuntun wípé tọ́lọ́ ń bá fún mi láti ṣe ní o. bí nǹkan náà bá ti rí ọ̀dọ̀ lójútó. bí nǹkan náà bó ṣe lè wù kó dán ọ lójútó. ìbéèrè ọ̀hún ìbé àwọn afọ àwọn àwọn ní ìbéèrè yóò wá wá wípé ǹjẹ́ wa Muhammad sallallahu alaihi lè ṣe bẹ́ẹ̀ gan tẹ́lẹ̀. wàhálà a na ǹjẹ́ ànábì ti ẹ̀gbẹ̀rún bẹ́ẹ̀ gan. ìṣẹ́fúrú àwọn ọmọ hàn wípé àwọn kèfèrí wọ́n ránṣẹ́ sí àwọn alùpùpù ní Madina pé kí wọ́n bá àbí ní mẹ́ta. àwọn afọ àwọn. wọ́n ní àyàn wá lọ́dọ̀ àwọn àfáà lórí bí àwọn kèfèrí wọ́n ránṣẹ́ sí ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ránṣẹ́ sí àwọn alùpùpù wípé kí wọ́n bá wọn bi ànẹ́bí léèrè ìbéèrè mẹ́ta. àwọn alùpùpù apá kan àwọn alùpùpù jẹ àwọn ni wọ́n lu àwọn kèfèrí wọlé. wípé àwọn ọmọ àwọn nǹkan kẹkẹkẹ kò lè mà ń parọ́ fáyé nà ẹ̀dọ́gbọ̀n lọ́ọ̀dù ẹbí ń pẹ́ ẹ̀mí ẹbí gba àwọn àdámù ìkáàtù ẹbí nípa ẹni tó rìn ìbẹ̀rẹ̀ ayé dópin rẹ̀ tí ì ṣe lólo pọ̀ náà. apáta nínú àwọn àfáà wọn ti ẹ̀kọ́ wípé àwọn alùpùpùtàbì àwọn gangan ni wọ́n lo àwọn kẹfẹ́lú wọlé wípé kí wọ́n lọ bí ànábì léèrè àwọn mọ àwọn béèrè kan tó jẹ́ pé tẹ́ ẹ bá bí kò lè mọ́ láéláé ẹ bí nípa ẹ̀mí ẹ sì bí nípa lórúkọ̀rọ̀ lẹ́yìn. ó ní wọ́n dọ́gbọ̀n fáwọn wá gbọ́ tó ń béèrè nǹkan yìí ó wá ní íǹtì sọkùnrin tó bá di ọ̀la lẹ́mìí kọ́lọ̀ wọn bó fi ránṣẹ́ sí ó lu ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún nínú ọ̀rọ̀ kan wọ́n ránṣẹ́ sí apá kan ní ogójì ọjọ́ ìlólò nínú ọ̀rọ̀ mi wọ́n ránṣẹ́ sí ọlọ́run wá ń sọ padà wípé mo fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni o wàlá takúlá nàm ṣe yí ní fa ìrìnrìn àgbàdà má máa sọ sí nǹkan tó wù ọ láti ṣe lọ́la látọ̀nà wípé ní kì í pé mo ṣe báyìí lọ́la láforí àfọ̀rọ̀ àti kọ́ máa fi kún pé bọ́lọ̀ ń bá yóò ń dání o. àbọ̀bọ̀ nínú àwọn àbá wọn ní nígbà tí ànábì sallallahu alaihi táwọn kẹfẹ́ yìí wá léèrè béèrè yìí ó wá ń tún dá wọn lójú pé ń sì fún yín ní èsì ní ọ̀nà àtàwọn yìí nígbà tó di ọ̀la yìí ó bá di bí ó pé ijọ́ mẹ́ẹ̀ẹ́dógún tí èsì ò wá fún ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam lórí rẹ̀ ọlọ́run wá fẹ́ fi fún ànẹ́bí lẹ́kọ̀ọ́ wípé gbogbo tó bá sọ máa fi fún pé bọ́lọ̀ ń bá yọ̀ǹda rẹ̀ fún mi láti ṣe. illa yasha Allah àti ń bá yọ̀ǹda. àti ń bá yọ̀ǹda o. wọ́n ti rọ̀ bákà ìdáná sí wọ́n kò àṣà أن يهديني ربي لأقرب من هذا رشدا bí ọ̀bọ̀ wá fẹ́ ṣe sọ pé bọ́lọ̀ ń bá yọ̀ǹda sí kí ni ọ máa jẹ́ ìtara rẹ̀ béèyàn bá wá fẹ́ ṣe nǹkan tí ọ̀wà sọ sí ń tó mẹ́sì kí bọ́lọ̀ ń bá yọ̀ǹda rẹ̀ kì ń jẹ́ kí ni ìtara èyí tí ó máa tó lùwà rẹ̀ máa ṣe sí wọ́n ní ìjẹ̀gbóló nǹkan wá látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala téèyàn ọmọ wí sí nǹkan téèyàn bá fẹ́ ṣe tí èso ojú ẹsẹ̀ kó lè bá a rí ṣe nígbà tí èso ń lọ lágbára lórí rẹ̀ tí ọba ti padà rí ṣe mọ́ tí òfin ní jẹ́lẹ́sẹ̀. apáta nínú àwọn àpá wọn ní ìjẹ́gbóló nǹkan wà tí ọlọ́run ọba tó pa wá láṣẹ tó ká máa wí sí gbogbo nǹkan àbáṣe tí èso ojú ẹsẹ̀ láfẹ́ ṣe tí ó fi lè jẹ́ pé tí àbá rí nǹkan yẹn ṣe èèyàn ò ní jẹ́rẹ́tẹ̀ níwájú ọlọ́run bá ọ̀ apá kan ní bí afọwọ́ muhammadu alukufi wọ́n ní téèyàn ọmọ wí náà ọlọ́run ti parí ayà wọn. apá kan nínú àwọn àbá ní àbá àwọn muhammadu alukufi wọ́n ní nta máa wí òun náà ọlọ́run ọba ló parí yẹn o. wàá bákà ìdáná sí i وقل عسى أن يهدي لربي لأقرب من هذا bẹ́ẹ̀ bá ti gbàgbé láti sọ pé insha Allah sí nǹkan wọ́n ní gbọ́dọ̀ lè yóò yí padà ṣùgbọ́n jùmọ̀ọ́rù ní kò sí gbọ́dọ̀ nǹkan báyìí tó jẹ́ pé ní a ṣe ní ìlú dáámi tí wọ́n sọ pé dandandandan ìjẹ́wọ́ máa wéré ìsìn. wọ́n ní gbẹ̀yàn bá fẹ́ẹ́ kankan gbólóhùn yìí òun lèyìn ó máa wí ṣùgbọ́n ipò àpanupọ̀ tó pọ̀ jù nínú àwọn àfáà wọ́n ní kò sí gbólóhùn kan pàtó téèyàn máa wí ohun tó wá látọ̀dọ̀ ọba. tó o bá wá gbàgbé nǹkan tó o fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ ọ̀ràn létí ọlọ́run ọba subhanahu o bá Allah subhanahu wa ta'ala ọ̀bùn kẹrin tí èèyàn bá gbàgbé nǹkan ó lè sọ pé la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah ìsọ pé Allahu akbar subhanallah ah, la ilaha illallah ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò sàn létí nígbà tó ní àti rántí ọlọ́run. ọlọ́run ọba wa yìí ọba oníkẹ́ni àwọn àfọ kó máa wí kó máa wí gbólóhùn bíi la ilaha illallah bíi subhanallah ọba oníkẹlẹ ọlọ́run ọba ń tó gbàgbé yìí ọlọ́run ó lè padà jẹ́ wọ́n rántí rẹ̀. jàmáà ilẹ̀ yorùbá tá a wà yìí ọmọ ìdọ̀tí pọ̀ ń tó sì kó ìdọ̀tí bá òun náà ní ẹbọ. àwọn àfọ àwọn wọn ní ilẹ̀ yorùbá tá a wà yìí ó mà dọ̀tí púpọ̀ kódà tí náà sì ní tó kó ìdọ̀tí bá òun náà ní ẹbọ tó balẹ̀ tó gbogbo. jamaa di sin ọ̀pọ̀lọpọ̀ ń pèrè mùsùlùmí mi ọgbà pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí ọlọ́run nìkan ní dájú. àwọn àbọ̀ àwọn wọn ní tìǹtìǹ táwọn wí yìí ọ̀pọ̀lọpọ̀ kan ń pera rẹ̀ mùsùlùmí ni ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí di sí ipò ìgbà wípé gbogbo ohun tí ń ṣe ọlọ́run bá ní jó ṣe o. báwo ni bá rọ́ mi ó ké tọ́lọ̀ ń wá fún ní ti mẹ́wàá lọ́dọ̀ àgbàlagbà wọ́n láwọn òbí ẹ̀ ti mú rìn. báwọn èèyàn wọ́n bá rọ́ mi pé tọ́lọ̀ ń ní ní ìtàgbàlagbà máa ń ní gbólóhùn tí wọ́n máa wí ọba ló ṣe wọ́n sọ wípé àwọn òbí rẹ̀ wọ́n dúró lápẹ́ wọ́n ti rìn jù. lọ́wọ́ sókè òwò abó nìkan ní ọ̀parí ẹ̀ ní ọ̀tẹ̀ ni bọ́lá ń bá wá sànú ẹnìkan tó jẹ́ pé ní òwò tó ń ṣe ọlọ́ǹfà lórí sókè ń bẹ̀ tó ń rí ṣe ń bẹ̀ tó ń tà púpọ̀ púpọ̀ ń bẹ̀ àárín táwọn èèyàn tún máa sọ wípé nìkan ni yóò kọ́kọ́ ni ṣe báwọn kan ti ṣe ṣáájú rẹ̀ kò tẹ̀ ń dì í kí ló mú mọ̀ ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní àwọn àsìkò kan tí ń bọ́ wá fẹ́ sáré fún àwọn nǹkan míì tí mo yà bọ́ mi tí mo wá ń padà bọ́ padà láti fi so nǹkan tí mo ń bá ń sọ padà tó wà ní náírà ìkan bá dànù ní àwọn tá à ń kọ pé ó gbé wá nífẹ̀ẹ́ o ó gbé wá o mọ̀tò wá o gbé wá o. àwọn àbá wa wọ́n ní kí ló mú àwọn máa ń sọ ọ̀rọ̀ táwọn ń sọ yìí àwọn ń kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ níjọ́ kan táwọn bá ti wá ń sọ̀rọ̀ lọ lọ́pọ̀lọpọ̀ ọgbà táwọn ti yà síbò míì táwọn wá fẹ́ rántí àwọn táwọn ń sọ bọ̀ gẹ́gẹ́ àwọn wà á máa dákọ̀ ọlọ́run la ilaha báwọn ṣe wá gbogbo yìí bẹ́ẹ̀ nìkan nínú àwọn akẹ́kọ̀ọ́ ìjọ náà ní sọ wípé ẹ máa wo ẹ máa wo mo ṣe wá ní o. wá bí èkó àwọn wa. àwọn àbúrò àwọn wá fi ọmọ ìléèrè wípé ta àwọn òun ni ó gbé àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ọwọ́ wá ṣẹ̀ṣẹ̀ mú iwa, ìwà mo túmọ̀ rẹ̀ kan àwọn tí mo sì ń sọ yìí àwọn ọlọ́dún mẹ́wàá náà o. àwọn wa níjọ́ náà wá bí ọmọ ìdí àtàwọn rẹ̀ léèrè wípé àwọn ni wọn wá wọn wá ní táwọn ń ṣàlàyé tí ò yín fún yín wá tú yìí fún wọn sì àwọn ọmọ yìí wọ́n ti jáde nílé ẹ̀kọ́ lè jẹ̀mọ́ àtọ́wọ́ pẹ́ta òhìdù tá a máa gbọ́yé yìí nígbà bá tó dàgbà ta wá rìn sí ìrìn fọ́n nínú àánú ọlọ́run wá ṣe o nítorí wípé ń tọ́ ti jókòó lára ká tó dára wa mà ní nílẹ̀ lárúbáwá kó ní ẹ̀jẹ̀ fẹ́ máa ronú wípé nìkan ń ẹnìkan tí ń jẹ́ bẹ́ẹ̀ bá a ti màtà ìlú ó dùn lẹ́nu náà mọ́tíláṣí ó ń wá nǹkan tí ó fi wójú rí

táà ti jẹ́ kó jókòó sára wa láti kékeré eléyìí yóò dá wàhálà púpọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wa lára òun náà sì ní ń rí bí tá a bá wo ilẹ̀ lárúbáwá a rí pé ká máa sọ wípé ẹnìkan ẹnìkan kò sínú ọpọlọ tiwọn torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn yìí tí wọ́n bá kírun jìnnà tán àbọ̀ kírun tán ó lè bọ́ ta tí ó máa mú lọ́fíńdà jáde táwọn èèyàn máa náwó sí ní yẹyẹyẹ tí ó sì máa fi lọ́fíńdà sí wọn lára ìjà lè dánrùn rẹ̀ wò bí lọ́jà bá àbí àwọn bá tó kù. ákìrù sẹ́ni ó sọ́dọ̀ sí ń jọ mi ó bá kiri gbà lápájá olùgbogbo aká máa bọ̀ nílé òun káwá bó ń jẹ oúnjẹ ìdùnnú ẹnì kẹ́kọ̀ọ́ ní ìbéèrè olùgbọ́dọ̀ ọlọ́run náà lọ́mọ tó wá lọ́dọ̀ náà ọmọ subhanahu wa ta'ala ṣùgbọ́n ká pẹ̀lú ìbáni àwọn kan lọ nípa kó bébí lára wọn àwọn kan náà tó bébí náà lára wọn náà wọ́n ti máa wá bèrè pé wọ́n máa kọ̀mọ̀ tí kò sí méjì náà táwa jẹun sí ìsìtìra wọ̀ wá nínú bẹ́ẹ̀ sì ni wọ́n lè ha sí ní ọwọ́ o bẹ́ẹ̀ sì ni nílẹ̀ ẹ̀ lọ́bọ́ wọn tà ń sọ yìí wọn akírun tó ń gbà míì tí ó ní ẹ̀yin ọmọ ìyá mi mo ti dáná lẹ̀ ẹ̀jẹ̀ àná ilé kájọ jẹ́ àwọn èèyàn ó sì tú yẹ́yẹ́yẹ́yẹ́ wọn lọ sílé rẹ̀ wọn ó jẹun wọn à máa béèrè pé kí ló pè wá sí oúnjẹ kí ló pè wá sí yìí ṣùgbọ́n téèyàn bá dáwò ní ilẹ̀ tiwa ń bì a rí bí àwọn èèyàn a rí nínú wọn tó bébí lọ ọbẹ̀ a sì rí nínú wọn tí kì í ṣe pé bí ń pa ṣùgbọ́n nígbà tí wọ́n bá jẹun yìí tán ó ń kálukú ni ó máa béèrè àdìgbàtì ẹ̀ tó jẹ́ gan ni wọ́n máa béèrè wípé ó mà sí bí oṣù méjì tó pè wá sí kan náà ṣé kì í ṣe pé ìràwọ̀ wa lọkùnrin yìí ń báyìí. bó o ní wọ́n ní ìṣèdájọ́ kò lára wa nílùú tí wọ́n ti ń pè nǹkan kan lájẹ̀bi nǹkan tí wọ́n sì jáde bí nǹkan burúkú lọ́rọ̀ kọ́rọ̀ ń lọ́jáde kó jẹ́ káwọn èèyàn gbọ́ yé tí wọ́n bá yàn jẹ nǹkan kan àwọn bàbá àti àníyàn jẹ wọ́n tó bí yàn a jẹ́ pé bọ́lọ̀ ń ṣe dá ẹ̀ dáhùn sí nǹkan yẹn já sínú aláàlàwò ló kọ́ lókù wà láàmúrù jíjẹ́jọ́ ọlọ́run ló ní ẹnìké ìbá adúrásì wọ́n wá ní nǹkan kan tí wọ́n ti jẹ kí bàbá àti àrí ò tó parapọ̀ ó tó di pé wọ́n sọ̀rọ̀ rẹ̀ ó náà hàn ní nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ rẹ̀ ìlójú ọlọ́pọ̀lọ́ báwọn ìlójú olówó báwọn ìlójú ọgbọ́n báwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ aṣọra wa o bẹ́ẹ̀ ni tá a bá wo yìí ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé àwọn tó ti wà ní ọpọlọ wa bíi kí wọ́n máa ní ẹnìkan ó ní àjẹbí nínú àwọn àjọ kan bú èyí tá a máa ní ọlọ́run sì ni ọba tó ní gbogbo agbára pátápátá nínú tó máa ti òun náà ní kókó tó di pé ìyá àti bàbá papọ̀ wọn ò ní nǹkan kan táwọn méjèèjì ti jẹ òun ló wá parapọ̀ tó wá wà lórí ọmọ òun. nígbà tó ń dìgbà wípé ọmọ tó ń bí ọlọ́run nìkan kọ́ ló fún un. kò sì ní má rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé òbí yìí òun gangan nínú àníyàn rẹ̀ òun náà ní pé ọmọ tó ń bí yìí kì í sọ ọlọ́run nìkan ló fún un. ìjọba ìdí ọwọ́ aburú dé tọ́wọ́ jẹ́ kọ́lọ́hún ọba ro dáadáa pẹ̀lú ọmọ tọ́lọ́hún fẹ́ fún ẹ̀yìn lọ́dọ̀ ọ̀sán lọ́hún ọba lọ́tọ̀ yọ́ dẹ̀rù mọ́ lójú ní kéjọba ìkìyàmọ́ torí gbogbo dáadáa tí ó bá ti ń rí tọ́lọ́hún rò pẹ̀lú ọmọ yìí wọ́n mọ̀ pé ah bàbá òsì wà dúró jẹun wa pẹ̀lú ẹ̀sẹ̀ dábà sọ fún lónìí bàbá òsì wà rí ọmọ yìí bàbá tó fún wa ní níta àti bímọ yìí. Ah, ah. bẹ́ẹ̀ ni kọ́nà bá bẹ́ẹ̀ dàrú mọ́ wa lójú tó jẹ́ pé àwọn òbí wọn àti láyé má tó wá jẹ́ pé gbogbo ń tọ́nà ń rò rọmọ ètò fún wọn ní ìfún lò. bàbá tó fún wọn ní ìfún wọn lò tí ọlọ́run sì ro dáadáa rọ ọmọ yìí wọ́n mọ̀ wá sọ wípé à ah, bàbá òdùdù láyé mọ́ tó jẹ́ pé bàbá yìí òun ló ṣokùnfà dáadáa yìí ó sì jẹ́ pé ọlọ́run ọba ni o. dípò káwá máa ṣe wáṣí fúnra wa bọ́ọ̀rẹ́ kan bá sọ bá ń débi iṣẹ́ inú ọkọ̀ ní mọ́tọ́lájú pàpà jẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ̀ kejì yóò fi lábalẹ̀ sí èkó láàrin àwọn èrò bí àlọ́ bá padà sí alágbájá ọ̀sọ̀ ọ̀kan lẹ́ẹ̀kan pé bọ́ọ̀mù ìsinmi dákun tàbí èmi náà mo ní pé láti ẹ̀fí sí ọmọ bíbí àmọ́ mi ti kò máa bá ti dìbọ́ lórí ìjà yìí tó kù tó máa bá sọ̀rọ̀. bàbá wa rí ẹnìkan tí wọ́n wá sọ orí ọ̀rọ̀ ọmọ yìí létí rẹ̀ ìyìn tí ó máa sọ ni pé kó pe ẹnìyẹn tó kọ̀rọ̀ ibi dákun èmi náà mú un bímọ bóun ló ti sàánú èmi náà tẹ́mi náà ó fi rúrú àǹfààní sọ̀nà yìí rí lórí àwọn ọmọ tèmi náà. ó di bí ẹnì sọjá àfáàbọ̀ gbangba lọ́jà àbá nìbàdàn wípé amúbíọyẹ tẹ̀ ń wò ìyìn tí bàbá rẹ̀ lò fún tọ́jú àgbà àfáà irú rẹ̀ náà ń kàlẹ̀ ìlíàmù ìsọ̀yẹun àwọn ó di ẹ tọ́rọ àwọn rẹ̀ sì mọ́ ń pa rẹ̀ àwọn ọ̀dà akọ rẹ̀ bí bàbá rẹ̀ lò fún torí pé òun bá lò fún ń bá jọ máa gbà gbogbo nígbà mo wá gbọ́ mo ní à kó ló ń foríjì mi kó foríjì ẹni tí ń sọ̀rọ̀ yìí kó má jẹ́ àjọ sórí ibú pàdé rẹ kódà kókó jẹ́ abádáda pàdé rẹ bàbá tó bí mi wàláhì wọn ọmọ súrọ̀ mẹ́wàá lórí nínú alùpàdé pé súrọ̀ mẹ́wàá o wọ́n mọ̀ lórí o wàláhì ìkọ̀tẹ́lẹ̀ ẹgbẹ́ dáwọn wọ́n ń sọ síbi táwọn èèyàn ọgbọ̀yé náà ni wọ́n mọ̀rọ́ mi ìtẹ́lẹ̀ pamọ́ mi ṣùgbọ́n wọ́n mọ̀ wípé ṣíríkù láàrin èyí tẹ́ ìgbà ní mùsùlùmí òun náà làwọn èèpolówó ọjà táwọn fẹ́ polówó yìí. àwọn èèyàn kan wọ́n lérò pé àwọn fẹ́ máa ba àwọn àfa àwọn jẹ́ àwọn àni à gbogbo ń tẹ́ rí tí wọ́n wí yìí ní wọ́n máa sọ gbogbo àdéhùn lórí táwa náà tẹ́wọ́ ni gbogbo ẹ orí náà ni wọ́n máa sọ kútúbà lórí àwọn máa yànran ìlíàmù èyí tí bàbá wọn tí wọ́n ṣe fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí sọ gbogbo ọ̀rọ̀ yìí ṣùgbọ́n wọn máa tètè sọ torí pé wọ́n ti mọ̀ pé ohun tó tà sí àwọn èèyàn òun náà ní wọ́n òun wọ́n gbà wọlé láti fi máa fà wò. bí nǹkan tọ́jẹ́ pọ́lọ́mọ ọba ní bẹ́ẹ̀ni rẹ̀ wọ́n wà gbàkóso ní ṣe. bí nǹkan ọba dáa tó jẹ́ nǹkan tí ò dáa rárá wọn àní ọ̀rọ̀ lọ́dọ̀ èṣù ṣùgbọ́n gbogbo tó bá ti dáa ẹ̀mí wọn ọkà wọn ò ní lọ sí pọ́lọ́mọ ọba ní ìṣe òun máa ta ní ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe pọ̀ ó bú àyà tó jẹ́ bíṣẹ́ẹ̀kì látọ̀dọ̀ ọlọ́run ọba ń rẹ̀ ntí ó máa gbẹnu àwọn èèyàn òun náà ní a ẹ mọ àwọn òbí ẹ ní wọ́n ti mọmọ rìn wọ́n ti rìn tọrọ rẹ ó làákà ẹ fún tó bá wọn. àdìbọ́lọ̀ ń bá fọ́tò ìgàn lẹ́wà tí wọ́n ń wọ́ra létí wọ́rọ́ òkú ní bẹ́ẹ̀ ni kìí ni ní. bọ́lọ̀ ń bá tó ní ẹwà púpọ̀ nǹkan máa rí ni kódà àwọn òbí mi ó sọ wípé má jẹ́ rí ẹ kó múlò ọmọ ìwálé tọrọpọ̀ ní fáyìn báyìí àti kó jẹ́ ìyẹn lẹ́lẹ́gẹ́. òbí tí olówó tọlọ́run lọ́dọ̀ Yorùbá bóun bá ti pọ̀ táyé bá ti ni wọ́n gbà pé gbogbo ń tọ́ bá ti jó orí ayé bọ́wọ́ yàyàn lẹ́nu agbára Ọlọ́run ọ̀ka òṣìṣẹ́ olówó kan nílẹ̀ yorùbá yìí tówó rẹ̀ pọ̀ buhari àti gbogbo ayé mọ̀ àti kó jẹ́ pé nínú ìròyìn yorùbá òun ni kí wọ́n gbà wípé kì í sọ owó tó wá látọ̀dọ̀ ọlọ́run owó kan tó jẹ́ pọ́wọ́ èsì tó tẹ̀ ń jì ní ọlọ́run dákun ṣàánú wa. àwọn àbá wa ní ọlọ́run jọ dákun ṣàánú wa o. ìròrí tí yóò rí báyìí má jẹ́ àgbélọ́dọ̀ rẹ o. ìròrí tí yóò rí báyìí àwọn àbá wa ní ọlọ́run jọ má jẹ́ àgbélọ́dọ̀ rẹ. ìwọ làwọn àgbà pọ̀ mbẹ́ ọ̀rọ̀ wa. ìwọ la kó wà nídìí ọ̀rọ̀ wa o. ọ̀rọ̀ ọ̀dà mi májàkọ́rọ̀ owó dàrú. láyé bí májà àṣẹ. láyé bí májà àṣẹ sí ọlọ́run. nígbà ìjẹun májà àṣẹ. nígbà gba àlùkìyàmọ̀ ọlọ́run májà àṣẹ sí. oore tó pí ọ̀ ní kò sí fáwọn o. oore tó pí ọ̀ ò ní kò ṣe fún wa lọ́pọ̀dọ̀ rẹ̀. èyí tó ṣe wá ní àǹfààní láyé bí àti ní ọjọ́ gbìdàpẹ̀yà. àwọn àgbà tí alágbára ní ọ. àgbà wípé alágbára ni wọn lọ́rùn kò sí tó lè ṣe kò sì sí nǹkan kan tó lè ṣe ní tó bá ti ṣe ń lè bí ọ. tó bá ṣe kò sẹ́dá kankan tó lè bí ọ. àtàwọn àtàwọn òǹbí wa. àtàwọn àtàwọn òǹbí wa. ọlọ́njọ́ wà lìjẹ́ náà o. ọlọ́njọ́ jẹ́ wà lìjẹ́ náà. ń bẹ̀ wá. à ń bẹ̀ wá. báwo òǹbí ó ń kálukú ṣe bí bí àwọn òbí ń kúrùkù wa bá ṣe dé wa sínú àjọ ọkàn iná nìyẹn. bọ́lá ń tó pé kó ń kálukú ọmọ wa máa rí ojú ọ̀nà rẹ̀. bọ́lá ń kó sànú kálukú wa kókó ní a máa rójú ọ̀nà rẹ̀. ẹ dákun gbogbo àwa tá a ló ń bí ká lọ tẹ̀ fún wọn. ká tẹ̀ sọ ní pé ká rẹra wá lẹ̀ ká lẹ̀ fún títí èrí pé ti ń wa yìí bákan náà àwọn àgbà wa wọ́n ní gbogbo àwọn tá a láwọn bí yìí ẹ jẹ́ fún wọn títẹ̀ yìí wọn ni a lọ máa dọ̀bálẹ̀ wọn ni a máa kúnlẹ̀ ìgbọ́n wọn kọ fún wa wípé ká rọra wa sílẹ̀ ká sọ̀rọ̀ tútù fún wọn títí tí wọ́n ti gbọ́ wáyé tí wọ́n fi máa sídà tòótọ́ tó sì jẹ́ pé wọ́n lè mọ̀ wípé di ọmọ tó pí ọ̀ nìyẹn. mo gbọ́dọ̀ lọ́sọ̀rọ̀ àtàwọn

táwọn olùdíje rẹ̀ wá rí bí wọ́n ṣe rí pẹ̀lú rórì pẹ̀lú àìbọ̀lọ́ngbòyì tó wá jẹ́ pé àwọn aráàta lọ lọ kàfàrọ̀ ó ní ti aráàta ju àwọn òbí rẹ̀ lọ káwọn owó ní kí ni kí ó o tó jẹ́ pé àwọn òbí rẹ̀ tí ò rí àkídà tí ò òun ló kún òfinú lélẹ̀ ó wá lọ ń kọ̀kọ́rọ̀ àwọn èèyàn ń ta ó fà àwọn òbí rẹ̀ sílẹ̀ ó túmọ̀ sí pé ó wù ọ́ ó fẹ́ ọlọ́run pé kan wọ̀ náà. jẹ̀mọ́ jọ àwọn àgbàlagbà yẹn àríyàn láti sá o ọlọ́run lọ́mọ tó gbogbo wa lànà wípé ìkẹ́gùn àpò apá kí ni o sọ̀rọ̀ ẹ̀rẹ́kùn ń bá ń ṣe báwọn àti àwa tí a jókòta nọ́mà yìí ká aláàrò tó mi rẹ̀lẹ́bù ọ̀rẹ́ bàbá mi kan wà lẹ́yìn ìgbà tí wọ́n lọ́mú wọn sọ́dọ̀ lọ́mú bàbá mi sọ́dọ̀ àwọn àfáà wà wọ́n ní oníkangun kangun àkúápá gbogbo àwọn èèyàn ni wọ́n mọ̀ wípé òun ló kangun sí ọ̀run torí wípé bá a ṣe ń bí tó bá wà ń bí o lè fi dákú bí ẹ̀mẹ́rin táwọn èèyàn máa lérò nǹkan ah, eléyìí ò ní bọ́sá báyìí àwọn àbá wa wọ́n wá ní ọ̀rẹ́ àwọn bàbá wa wọn kàn wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn. bàbá yìí bàbá ní bàbá wọn ní náà ni mo wá máa wọn lọ lẹ́yìn ìgbà tí ọ̀rẹ́ àwọn àfọ àwọn wọn ní ọ̀rẹ́ àwọn bàbá wa yìí àwọn máa ń wá wọn lọ lóòrèkóòrè lẹ́yìn ìgbà tí àwọn bàbá wa tí wọ́n ti bọ́tọ̀ pè á mọ̀. wọ́n tó ń dọ̀ka wọ́n ń tàbí mọ́ mọ́ à ń sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àwọn mi wọ́n sọ pé àwọn ń ṣe àdúrà fún mi yóò rí bẹ́ẹ̀ ọlọ́run ti ẹ̀wọ́ láàrin kan yóò wọ́ láà ṣé ìlọ́dọ̀ ọlọ́run ó rí bẹ́ẹ̀. àwọn àfọ wa nígbà tí wọ́n wà lọ́dọ̀ ọ̀rẹ́ àwọn bàbá wa yìí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ oríṣiríṣi àtàwọn dára táwọn bàbá wọn yìí ti ṣe kó tó di fún wọn kó láyé wọn wá bẹ̀rẹ̀ sí ṣàdúrà tó pọ̀ púpọ̀ fún àwọn àfa wa àdúrà yìí pọ̀ débi wípé nígbà tí wọ́n wà parí rẹ̀ wọ́n ní ọlọ́run ó sì kádùá rí ọba ó wọlá ṣéwù ọba ni wọn yìí. àyè wá àtibáyọ. ọlá ṣéwù ṣéwù gbogbo ní ti bá ń bẹ̀rẹ̀ tó ẹni tí ẹ̀sìn máa ń pè ń ṣe o ó lẹ́ni tó ti dàgbà sínú ẹ̀sìn ọlọ́run pẹ̀lú ìfarasìn náà abẹ́ni ó kéré tí ìmọ̀ wá já ọjọ́ orí rẹ̀ lórí pé ntọ́lọ̀ ń pẹ̀sìn ní ti kèé jẹ pọpọ́ọ̀pù lọ́sàn-án àwẹ̀ kèé kóbi olómi sábàlá rẹ̀ fún ọjọ́ máa kọ́ ní gbóngbó ọgbẹ́ dúdú kí ìṣó olúwa àgbàlá tó wà náà ọ̀rọ̀ mi ò ní sọ olúwa. ẹ ní bá mi ogun àwọn ọba wọn àwọn àfáà wa wọ́n wá nílé àyè wá àti ọ wọ́n wá bẹ̀rẹ̀ sí sàlàyé fún àwọn bàbá wa yìí níjà àìsí ọlá ṣéwù tọrọ ṣéwù ẹ̀ tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni àgbàlagbà tó jẹ́ pé ọjọ́ orí rẹ̀ ti pọ̀ àbí àgbàlagbà tó jẹ́ pé ìmọ̀ ó já ọjọ́ orí rẹ̀ ṣùgbọ́n ọmọdé ìgbà tó wá papọ̀ fún yàn dọ́bù ṣéwù tí méjèèjì bá tún wá lọ papọ̀ fún yàn àgbàlagbà ni ìgbà tó wá wà ìmọ̀rú wá wà. irú iṣẹ́ wo wá là ń sọ yìí àwọn iṣẹ́ wò tó jẹ́ wípé lọ́sàn-án àwẹ̀ òun ni wọ́n máa jẹ. àwọn ìṣiṣẹ́ ṣéwù kéjẹ tí máa ń jẹ pọpọ́ọ̀fù. ṣéwù òun náà lẹni tó jẹ́ wípé ó dàgbà nínú ẹ̀sìn ó dàgbà lọ́jọ́ orí kì í wá jẹ ní tó jẹ́ pé yóò máa jẹ pọpọ́ọ̀fù lọ́sàn-án àwẹ̀ kì í jẹ tí ó máa káwọn obìnrin olóbìnrin sábàlá rẹ̀ tí ó máa lóun sábàlá tuntun wa. mo wá ń sọ ẹni tí ń jẹ ṣéwù bàbá ní àti ṣéwù yìí ẹ ń bá wá rí bá wọn ta lójú orí bẹ̀ wọn náà mi mo wá sọ̀rọ̀ fún bí ọbẹ̀ ẹ̀tọ́gbọ̀n ṣẹ̀dí wọn ní ìwà máa wo àwọn ẹ̀gbọ́n rẹ tí wọ́n bá ti dé jẹ́ ni máa wínú wọn àwọn àbúrò náà bẹ́ẹ̀ náà bá ti dé wọ́n ní kí n máa ti kún àdúrà tí wọ́n bẹ́ẹ̀ ṣe bàbá ní kì í sì wà ní bíbẹ́ mà bíbẹ́ mà kí n máa sọ pé kọ́ ọlọ́run ní ìwà tó ṣàdúrà fún padà wọ́n bá àwọn àbúrò wa wọ́n ní àwọn bẹ̀rẹ̀ sí í fi láwéláwé láti ṣàlàyé fún àwọn bàbá wa yìí títí táwọn fi ń sọ fún wọn wípé ṣéwù táwọn sọ tó dàgbà lọ́jọ́ orí mímọ̀ yìí ta lójú orí bẹ́ẹ̀ àwọn bàbá wa iná náà nì ajẹ́ wípé àlè fi ọlá wọn àlè ti tọrọ ọlọ́run ọba láàmú ti tọrọ ọlá ọlọ́run láàmú ti tọrọ wọ́n sọ gbogbo eléyìí bẹ́ẹ̀ ni bàbá wa yìí náà wá ń sọ wípé ẹ̀sùn wa máa wá wo àwọn tọ́jọ́ ma àwọn náà ni wọ́n sọ wípé ká máa wí bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sọ báyìí àwọn àbọ̀ àwọn wá sọ̀rọ̀ fún ọ pé nínú ẹ̀sìn ọlọ́run láti bẹ́ẹ̀ ni bàbá padà wọ́n wá bẹ̀rẹ̀ sí fún àwọn àdúrà yìí ṣe ní kíkankíkan wá bẹ̀rẹ̀ sọ pé kọ́ ọlọ́run kó wọ lára rẹ̀ dá kókó gba àdúrà tá à ń ṣe ọlọ́run ti gbà bẹ́ẹ̀. jẹ́ máa ẹ máa lọ báwọn àgbàlagbà o nítorí wípé ẹ máa dìrí ọkàn tuntun wọn ju ọ̀dọ́ lọ ọ̀dọ́ sì gbà pàṣípò pọ̀ níwájú òun kọ́dà kò jẹ́ pé asọ̀tọ́wọ́ ọ̀run gbọ́ tí ẹ̀ ń rí ohun kí ọ bọ̀ ọgbà bá rárá ohun tí ń bẹlẹ́mì rẹ̀ nǹkan títí yà títí yà ní ní plan bó ti wà nísìn ṣùgbọ́n àwọn àgbàlagbà yìí ẹ̀mí wọn ti rọ̀ rẹ̀ bí tẹ́lẹ̀ wọ́n ń wo kókò làwọn oṣù pàdé ọlọ́run kí ni ọ̀dá nínú ẹrù àwọn káwọn òtútù máa yọ ọ́lẹ̀ tẹ́lẹ̀ kí ló dá ń bẹ̀ káwọn mẹ́jì ọ̀bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ti bá wọn lọ sí ti dáadáa kí làwọn fi máa tètè gba ọ̀rọ̀ ju ọmọ ike lọ. àwọn àfọ wa wọn ní ẹ dẹ́kun ẹ jẹ́ kí gbogbo wa ká gbìyànjú ká máa súnmọ́ àwọn àgbàlagbà torí pé àwọn àgbàlagbà yìí á máa tètè rí ọkàn ntí ò sí ìṣẹ̀lẹ̀ lọ́la ó gbà nínú ẹ̀mí ẹ̀ pé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ ẹ̀mí tọmọ eke máa le ṣùgbọ́n àgbàlagbà ó ti ń wò wípé òun ti ń kó ẹ̀rù sí kòtò díẹ̀ díẹ̀ yóò tètè máa di ní tó bá ti wá sí ìfẹ́ àkọ́kọ́ léyìí kò dà kó wà nínú ẹrù yìí ojú ẹsẹ̀ yóò tètè máa láǹfààní ti rọ̀ o àwọn arúgbó wa gbogbo àwọn arúgbó wa má wọn kù o wọn kù fún ọlọ́run wọn kù fún ìnira o wọn kù fún ìnira ọlọ́run àwọn wọn náà gbogbo àwọn tá wọn yìí náà dàrú kọ́rọ̀ náà dàrú ọlọ́run ara àwọn ọ̀rọ̀ ara fún arúgbó wọn wá máa pé kọ́lọ̀ lódì. òun ni kéèyàn fẹ́ ṣàdúrà fún arúgbó rẹ̀ wá máa ṣàdúrà fún wọn wípé lódì. ọlọ́run o ọlọ́run. gbà ní ìbàdàn fún wa. ojú ọ̀nà àbínú rẹ o. ọlọ́run jọ àwọn òbí wa má jẹ́ wọn kú sójú ọ̀nà àbínú rẹ o. má jẹ́ káwa náà kú sórí ọ̀nà àbínú rẹ o. má jẹ́ káwa náà kú sójú ọ̀nà àbínú rẹ. ìjọba ìjọba fi lè kàdúrà gbọ́dọ̀ wọn bá mọ́tò àbáníkọ́ tó bá ti ń fẹ́ lọ. iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa tá a fi sílẹ̀ tá a dúró gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run dákú bá ní gbọ́ ju bí a ṣe ń fẹ́ lọ. sallama taslima kathira Wà sọ àlùfáà wa, àtàwọn aya wọn lápapọ̀, àtàwọn ọmọ wọn lápapọ̀ pẹ̀lú àwa olólùfẹ́. Àlékún ẹ̀mí gígùn fàlùfáà wa àlékún àlàáfíà pàlú fáwà àlékún àrísíkì pàlú fáwà àtàwọn aya wọn lápapọ̀ àtàwọn ọmọ wọn lápapọ̀ pẹ̀lú àwa olùlùfẹ́ bàbá